كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وإياكم من النار àdúgbò fún ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ọba àbí oyún kan ọba tó ìlàkùn ní ọba tó ìlàkùn jọ àtọrọ ọmọ ọlọ́run àtọrọ àforíjì rẹ̀ àtọrọ ìdáàbòbò àti ìṣọ́ ọjọ́ ọlọ́run níbi aburú ṣètọ́ọ̀nù lẹ́nu ẹ̀kọ́ ẹni ìgbé àtọ̀rọ̀ ààbò lọ́dọ̀ ọlọ́run kò níbi aburú ẹ̀mí wa ọjọ́ rí pé òsì nǹkan tó lẹ́tọ̀ọ́ láti fún ìjọsìn wa láti dájú ìjọsìn wa kọ́ àti ọ̀lá ọ̀pá àbúrò ọ̀tọ̀ ààrẹ adọ́rẹ́kánájọ́ Muhammadu صلى الله عليه وسلم ẹ̀rọ ọlọ́run ìjíṣẹ́ ọlọ́run a ń fi ọlọ́ ọlọ́run a ti ń bẹ̀ẹ́ a ti kójú ọlọ́run a ti ń bẹ̀ẹ́ rẹ́pẹ̀dá àkàlékún ìfẹ́ àti ìgbẹ̀ oúnjẹ ńlá Muhammad ọlọ́lọ́rọ̀ ààrẹ tẹ́lá àwọn aláàbẹ̀dà ọ̀hárà nàbí àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá Muhammad صلى الله عليه وسلم في بجيتنا أكرام الإسلام السلام عليكم ورحمة الله وبركاته Àwọn akẹ́kọ̀ọ́ náà bá rẹ̀ ẹ̀wẹ́ ẹ̀rù kọkàn ìfẹ́ ìdí ní ogún àbí nínú àwọn ìjókòó tẹ̀síòrì ọdún 1446 tí ó níbàmù pẹ̀lú ọdún 2025 ní ìlàjì lórí tó jẹ́ pé tí lọ́dá tí lè nínú àwọwá òdì mẹ́rìndín ní ogún ìfìsìn adúpẹ́ fún wọn ọba fún àǹfààní tó fún ìní àti ní wípé àtúnwọ̀n ní ẹni tí ó bá ọmọdéwọ̀n ti àtúnfà wà yìí àǹfààní ńlá nílé wa wa yìí gbogbo èèyàn tó ọlọ́run fún ní àǹfààní yìí o ọlọ́run àmọ́ lórí adúpẹ́ o. ẹlẹ́ẹ̀kejì mo ní pé nípa tó ń bá bọ̀ ìkéde àti nípa òye ìtókùnrin ọmọdé àdókòó sí àti ìdókòó ìmọ̀nìyàn. tó ní bá wà lórí títí ní tó dájú ní pé àlejò títí mọ́ àbí kọ́dà àlejò títí mọ́ mọ́ ayé ẹ̀pọ̀ sí ní ti pé èyí tó pọ̀ sí lọ ní tó kù fi kéré ọ̀pọ̀pátà kí ni àti ń wò pé wà sọnù nínú èyí tó ti lọ sẹ́yìn tó kàn fún wa láti mú ìlú ìjókòó wájú tó dẹ̀rọ ìgbà tí ní. Nínú ìgbà mí tó kú ṣe pàtàkì fún wa tó jẹ́ lẹ́kẹ̀ẹ́ta, ìlú wípé ọjọ́ ayé náà sáré. Tàbí ìjọ́ wo là ń sọ pé Ramadan fẹ́ dé, Ramadan fẹ́ dé, Mọ̀rọ̀ àbá ń sára àwọn àmọ́dá máa ń tàbí mùràbáríkà ọmọràbá rẹ̀. Àtọ́ ìlànà ọmọdé máa tààrà wọn sí ìyá ọ̀nàdá àrí. Nítorí a ti fi wọn bàbá wa nínú àkọ́kọ́ ọ̀rọ̀ ọmọ ọ̀dọ́ ni ìfẹ́ ìjẹ̀ ní àrí. Àárín ọmọdé ni àárín mẹ́ra a ti fẹ́ sọ ààrin sẹ́yìn jẹmọ́ ó kù sọ́wọ́ ní àti ní ayé ń sáré o sísáré rẹ̀ sì dúró dé èèyàn nípa bá rán níbẹ̀ tó tó lọ mọ́ lọ́wọ́ ni ìyẹn jẹ́ àkíyèsí tó ní àti ní òun ìjókòó tẹ̀sí ni wọ́n mú ẹrọ bá dé ara ìsìsẹ́rù nínú nínú sọ́ọ̀tù àyìnbá. Lórí láyé àìsísẹ́rù yìí, ibẹ̀ la dúró sí lẹ́yìn. Mùrùkà nínú ara àyí. Ọkùnrin pàtàkì àti òkúta yìí káfí tó díẹ̀ nínú àwọn àlàyé bí àwọn ìgbìmọ̀ ṣe nípa ara ìgbìmọ̀ náà bí kí n la ara ìgbìmọ̀ Thank you. الله يا إلا الله ومن يهده الله فلا مضل له torí ọ̀rọ̀ ní ìlànà sí náà. Olúwa ní àlùmọ́ ìlànà ìlànà ìlànà

Olúwa rẹ̀ fún wa ó fẹ́ fún wa ní ìrò ó fẹ́ kí ẹsẹ̀ ọ̀rọ̀ kan rinlẹ̀ ó fẹ́ pààrọ̀ ọ̀rọ̀ kan ó fẹ́ ṣàfihàn ọ̀rọ̀ kan fún wa ó tó wá ṣàfihàn rẹ̀ kó tó ṣe ìpara kó tó ṣe àtúnwí kó tó fún wa ní ìró tí mo kápá láti kọ́kọ́ sí nǹkan síwájú fún wa wọ́n ní àlọ́ Thank you. Olúwa ní ọ̀wọ́ òun ní ọ̀wọ́. Lọ́ọ̀lọ́wọ́ ìlàrù kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn. Kò sẹ́ni tó yẹ ká fún gbogbo ìran ìjọsìn fún àfọwọ́ ìtàn náà kí wá ní tọ́lọ̀ ń fẹ́ fún wa ní òǹkà rẹ̀ ẹni tó bá mọ rírì ọlọ́run tó mọ títí bí ọlọ́run ọlọ́run láìlá ìlà ó pọ̀ ní alkùnrin tàbí alhaji alkayyum ó wà ní sọ́tún الله لا إله إلا هو الملك القدوس السلام هو الذي لا إله إلا هو أبي هو أبي سبع جنبين يا رأي أجل كعبا للأكبر إذا أردت أن تجد من بيوة الله لا إله إلا هو هو الله الذي لا إله إلا هو أبي مثل يا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر àbí tóri yàrá rẹ̀ wọ́n lè ní ìbò tuntun. Ó wá ní nítòfẹ́ nítòfẹ́ yàrá ń bá mi ṣe mọ̀rẹ́tì màá ń nà fún ẹgbẹ́ tó bá ọ̀kan ìgbà Olùdíje ń gbèrò àlùfíà nàfà. láàgbà pé kò sí èmi ti bẹ̀ ọ́ wà mẹ́rin fásitì kò ní ọ̀lọ́ yìí Alẹ́ni tí ń jẹ́ olóòótọ́ níbi ọ̀rọ̀ Talẹ́ńtọ́ rẹ̀ gbé òótọ́ ta lè fi wé Allah. Báyà yìí, àwọn olùmọ̀ ṣàlàyé fún wa pé ọlọ́run gba gbogbo àwọn kèfèrí àti àwọn mọ̀nàtì sí ìṣe làyẹ́dínà àníyàn kóòmù. Àwọn olùmọ̀, àwọn àkọ́ni láàmù ni, láàmù lọ́kọ́tà ni ọlọ́run náà náà fẹ́ fi ó fẹ́ fi búra fún wa ó fẹ́ fi ó fẹ́ fi láàmú lọ́pọ́sá ní ọ̀pọ̀ òkú wọ́n bọ́lá ti sọ nínú pọ́ọ̀kù ṣé kọ̀ọ̀rọ̀ nǹkan yìí àbí ṣé bá ń pè é ẹ̀yà tó ẹ̀rọ ti rẹ̀ sí. لعيب أصلي لعيب أصلنا ثم أها أها مبارك الدراية مبارك تغضب تغضب Ọ̀fọ́gùn tó pọ̀fọ́gùn ọ̀fọ́gùn tẹ́sìtì ọ̀rọ̀ ẹ̀kọ́jà rẹ̀. بارك الله فيك أها

wọ́n mọ̀ máa sọ fún wọn pé bàbá àgbà àgbòrò ìwà ìgbòrò sọ fún wọn pé bàbá wà rọ̀ kì í jẹ́ eré níbi pọ̀ láwọn ní búra làkúgbà àti ìnira àádọ́ wọn dìde ní ó dọ́ wọn dìde tó ń yà láti náà gba oníná ìmọ̀ àmì lẹ́yìn náà wọ́n fún wọn ní ìrò ogun ọjọ́ kí ni ìgbìmọ̀ ṣe níṣẹ́ irú ẹ̀ ní ara wípé lọ́rẹ́dùmá àmì mọ́kúrú aláàrùn ìtàwọ̀kúrèdè ọlọ́kọ́tà wọ́n tún ní àmọ́rùn bákan náà ọlọ́run tí wọ́n ti ṣe tàwọ̀kúrèdè ọ̀rọ̀ tí ń sọ ni gbogbo tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tàwọ̀kúrèdè àti àìbá lọ́pọ̀lọpọ̀ nínú àlùkò hàn wọ́n ṣe àwọn kèfèrí lè Ibẹ̀ pé máa àtàkàrárì ní nínú àtàkàrárì pẹ̀lú bí ọ̀rọ̀ àlùbáàdì bí ṣe ń pè yìí bí ṣe ń sára náà ìpáàmì tó ọlọ́ọ̀kọ́lọ́ máa wá ń tún jọ ọlọ́wà tún mọ búra ọlọ́wà tún mọ kàn nípa ọlọ́wà tún mọ kí ní pé àwọn ilé iṣẹ́ kò sí èdè ti bẹ̀. Nítorí pé kí ni mẹ́tẹ̀ẹ̀sì ọlọ́fẹ́ fà sílẹ̀ ọlọ́fẹ́ sọ fún wa pé àbí ń fẹ́ òun ògbò wa dìde lẹ́yìn ikú wa pẹ̀lú ìpèsè wa jọ lápapọ̀ ìlànà òkúta ìṣèkà lọ́sídà ètò ni ó ti ṣèṣòro wa ṣe ìtàlẹ́rù ìjọ àdìmọ́ àkàtì ìdí anáàlì nítorí wọ́n ti san oníkálukú lẹ́sàn-án iṣẹ́ wọn wọ̀rọ̀ ọ̀gbẹ̀lẹ̀ sí ìrìn tó rìn àhàlì sọ̀rọ̀ àti yí wà máa fi àtìyí ibi wọ́n ti ṣèdájọ́ ní àwọn àwọn tí bá ń tẹ̀lé àtàwọn tó bá ya papé àwọn ìgbọ́kọ̀ lọ́wọ́ wọ́n á rí iná níbi ní pọ̀tù àwọn tó bá ní ìgbàgbọ́ tẹ́lú mọ́nì pẹ̀lú ọlọ́run àtàwọn kékeré ọ̀rọ̀ ìṣẹ́kọ̀ọ́rẹ́lì wọ́n ń dára ìlú mi wípé lọ́wọ́ tó máa ń lọ́rùn ìlà ẹ̀rọ ó lè wọ́n tó wọ́n rí o wọ́n ìdà sí kò sí èdè tó ń bẹ̀ o ó lè wọ́n wọ́n tẹ̀sí kò sí iye méjì níbi àtúntọ̀ rẹ̀ nígbà tó yẹ o ó lè wọ́n ní èmi ẹ má ṣe yè méjì ẹ má jẹ orí wíwẹ́ nínú ẹ̀mí yín ìṣe sáwà ló wà á rí bẹ́ẹ̀ àbí èmi tó kíni àbí èmi rí bẹ́ẹ̀. Náà, ó lè wá ní lẹ́yìn màá ń yàn fún ilẹ̀ ààrẹ olùsèyà àìmọye ọ̀rọ̀ yìí àwọn olùmọ̀ wọ́n ní kí ló pàtà ìṣẹ̀ṣẹ̀ kalẹ̀ wọ́n ní àwọn kan lọ sí bàbá nǹkan ṣẹlẹ̀ wọ́n lọ sọ fún àwọn ìta kí wọ́n sọ̀rọ̀ pé irú orí ìbẹ̀rẹ̀ ọlọ́run wá kúrò ní ara rẹ̀ mẹ́sàn mẹ́wàá ló ti kí ni wọ́n ní ara rẹ̀ mẹ́sàn mẹ́wàá lẹ́yìn wá ní tẹ́rí ẹgbẹ́ bá lójú yàrá ìgbìmọ̀ àmìnà tó ń ilẹ̀ ààrẹ ìmọ̀lẹ́sẹ̀yà rẹ̀. Àwọn àtàwọn oníṣẹ́ tó fún ilẹ̀ ìmọ̀lẹ́sẹ̀yà rẹ̀ yàwó mú ẹ̀sẹ̀yà Kí ló dé? ní torí pé ó bá di jọ̀hún, àá gbogbo ní kálukú dúró ni. Kí lẹ̀ ní? ní ọlọ́run sọ fún wa pé wọ́n ní nílùú tọ̀sí sí i. الذين إذا قالوا على الناس ينفعون فإذا قالوا هم أو وزنهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقيم الناس رب العالمين يوم يقيم الناس Wọ́n ní ìdíkìlì jẹ́ lẹ́bẹ̀ sí ara rẹ̀. Wọ́n jẹ́ pé ọjọ́ ìjọ tí oníkàlùkù ó ní àwọn ní, ó ní ìdúró làárà, oníkàlùkù ó dúró lórí ìdíkìlì rẹ̀ wọ́n ní lára dúpọ́ fún kòmí ọmọ ìṣẹ̀yà mọ̀ pé ìjọ òun ní kálu ọlọ́run obìnrin kálu tó dìde nínú ilé nínú sàárè rẹ̀. wọ́n ní ọlọ́run nínú ìrọ́pù màárì ayé àkọ́tìkiri olùwà ní yóò mọ̀ kòrò jù náà ní mẹ́rin àjìdá sí Wọ́n lára àwọn ìdí tó ní pé yọ́mọ̀lùkìyàmọ̀ sí ní yọ́mọ̀lùkìyàmọ̀ nù. Wọ́n ti àwọn wá ní oríṣiríṣi àwọn ọkọ̀. Ìtúrí àwọn oríṣiríṣi orúkọ yìí, wọ́n mẹ́tẹ̀jì ní ẹgbẹ́rún ìní oríṣiríṣi orúkọ yìí tí wà pé message ìṣẹ́lẹ̀ fẹ́ fún wa ẹgbẹ́ ká bẹ̀rẹ̀ níbi ká ti bẹ̀rẹ̀ yìí níjẹ́ tó ní kálukú yóò dúró níwájú ọlọ́run bẹ́ẹ̀ ni dídúró ètò ní bẹ́ẹ̀ ni ó ṣe nígbà tá a bá dájú kọ ọlọ́run tá a bá dé níwájú ọlọ́run nígbà tí wọ́n bá dé níwájú ọlọ́run yóò mọ̀ ẹ̀ fún ọmọ ìnáwó lèrọ́pù ààrẹ̀ ni bẹ́ẹ̀ ni ìdí òṣèlú bẹ́ẹ̀ ni ìwé òṣèlú níwájú ọgbọ́ ilé rẹ̀ ó bẹ̀rẹ̀ mú kí ìdí òṣèlú níwájú ọlọ́run tó yóò dà kí ìdí òṣèlú níwájú ọlọ́run tó yóò dé kí ni tó yóò dà. Táwọn ọmọ ilé ìṣèlú ọmọ ìdáhùn ẹni tó kí ọlọ́run gbé àdìgbé nínú sàárè. Nígbà tó ní abá gbé èmi àti nígbà tí ìtùbọ̀tún bá kọ sórí ẹ̀rí zẹ́gbẹ̀rẹ̀ tó ń wá àkùdà. Ìgbésẹ̀ náà ń bá. Tí ó bàtà bá gbé wa dìde wọn, ìṣe tí o ló fi gbé ìgbà àṣẹ dìde. Ìṣe tí ẹni tí ó bá sọ pípa lójú wọn di ojú omi wọn ni. Àti ìṣe tí ẹni tí ó bá sáré ọ̀rọ̀ gbé. Ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ Iná jẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ iṣẹ́ tí rẹ̀ láti dìde ní ṣàrí jẹ̀mọ́. Jẹ̀mọ́, ìjẹ́ ìdọ̀pá àpọ̀ ìdìde ní wèrè ọwọ́ tí ó dìde bí wèrè jẹmọ́ tí ó dìde bí wèrè ni àwọn ó dìde bí èyẹ gidi jẹmọ́ tí ó dìde bí èyẹ gidi tó jẹ́ pé ìdíje jẹ́gbẹ́ ó lọ́ọ́ rèé dìde tẹ̀fọ́ àkọ́dù ti ń dábẹ́ rẹ̀ kò sí wọlé àwọn táwọn níbi wọ́n fún wa wọ́n lọ lọ ọ̀sẹ̀lẹ̀ pé ẹgbẹ́ ẹgbẹ́ kan ní ọ̀sẹ̀ ẹgbẹ́ wọn pa aláìsí ni láti ara wọ́n bá jẹ̀gbẹ́ báyìí nítorí òfin láyé àdúgbò máa dùn ìjọba ọlọ́run yóò dùn ìjọba tí ó bá tó dára yìí yóò dùn yóò dùn yóò dùn yóò dùn ẹ̀kọ́ ń bẹ́ ń bẹ àwọn lọ́pọ̀ Oh, my God ibi tó gbàgbé kan fún àwọn fẹ́ẹ̀kì tó bá fẹ́ fún. فقد كنت بصيرا wọ́n ní ẹni ìgbìmọ̀ bọ́ sí ẹlẹ́nà wá di ọ̀rẹ́ ìṣe ètò ọlọ́run lórí lórí ẹ̀sìn wà láyé ọlọ́run ní ìgbà tó ń pàdé ọlọ́run fún ọ tó ń tuntun náà ọ̀sẹ̀ bá wọ́n rí ni wọ́n rí ní ìṣẹ̀kẹ́ lónìí ìṣẹ̀kẹ́ ìṣẹ̀kẹ́ ọ̀rọ̀ lónìí. Àwọn àwọn ti ká gbàgbé rẹ̀ tàbá dìde ẹni yóò dìde lápọ́jú tàbá dìde ẹni yóò dìde ní pẹ̀lú ojúlé sóòtù kéde sóòtù àrẹ náà ní o bẹ́ẹ̀kì àti àmà ẹni yóò dìde ní èrè wọ́n ní sọ ọ̀dọ̀ àwọn òwe bá dìde láti àmà akẹ́kọ̀ọ́ tí orúkọ pálíkì àmà ń jẹ́ mẹ́sẹ̀jì ni nínú àwọn orúkọ pálíkì àmà jẹ́ ńlá kàfún alẹ́ kan nù ọ̀rọ̀ mi sọ̀rọ̀ mi olùwárí zàríkà نعم ذلك هو التفاضل nínú àwọn orúkọ àlùkìyámà ni nínú àwọn orúkọ àlùkìyámà ń jẹ́ ìyáwó mọ̀lẹ́ṣì nígbà tí olúwo ti gbogbo wájọ́ ọlọ́pàá àpọ̀ méjèèjì ni o méjèèjì ni o ìyáwó mọ̀lẹ́ṣì ìjọba ìwọ̀n ti gbogbo ẹ̀dájọ́ ní àwùwárí lórí ìlà àkéjì láti orí bàbá ńlá wà náà di àdà alẹ́sọ̀rọ̀sọ̀rọ̀ títí bí ọ̀rọ̀ ẹni tí èsì ìjà ayé sálẹ̀ mọ̀ sí bá ọlọ́run wa kó gbogbo wa jọ jọmọ bóò ni ó ti rí jọ náà lọ kọlọ wa yẹ yẹ wọ níwájú gbogbo ayé wáyé ẹ ẹ lọ ọlọ́run tó dáwọ́ tó sọ́wọ́ mi ní. lẹ́yìn àwọn tó ní ẹni tọ́rọ nílé ẹ̀yẹ jẹ́ náà lọ́nà yáwó ìdí ńlá òmìnàbí ọ̀lẹ́bí náà. Ilé ọ̀pọ̀ ọlọ́run ní ẹ̀yẹ wọn gbé wá di gbogbo ayé. Ọlọ́run ní ẹ̀yẹ wọn. lórí ìgbésẹ̀ yẹn láàrin wọn mọ́sálásí bá ìwá fún ẹni tó bá lójú tì yóò fi á ah, pé ojú tí òun lórí o kákẹ́lá ní àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà àti èbó àti lágbára àti sáínà àti japan àti fúrẹ́ǹsì àti ẹgbẹ́ lọ. láti bí táyé ti bẹ̀rẹ̀ bí táyé ti parí sí wọ́n ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo ọjọ́ níbẹ̀rẹ̀ pẹ̀lú lọ́ọ̀lọ́ ọdún lọ́lọ́ látàrí ìwà tó wá bẹ̀rẹ̀ ìgbé tó bẹ̀rẹ̀ ọjọ́ àkójọ yìí tó kúrò sí ẹ̀ bẹ̀rẹ̀ àwọn tó lọ mọ́ta ọlọ́pàá ti mọ́ta wọn ni mọ́ta ní ìṣẹ́ à afẹ́dá ọ̀tà ní ọ̀rọ̀ tó tó mọ́ta mọ́ta wọn ni mọ́ta orí social media ọlọ́pàá ti fẹ́ gbé bẹ́ẹ̀ ọlọ́pàá ti fẹ́ ní ọ̀rọ̀ ọlọ́run ìgbẹ́lá tó ti mọ́ wọ́n bá ah, tó ń mẹ́tíkìrì ọmọ èèyàn tó rí lẹ́ẹ̀lá fi wọn tó bẹ̀rẹ̀ láàájò wájú ọ̀nà láìsí àmà ó àti sílé àpàrí ẹni tó bá ń lọ bẹ́ẹ̀ làwọn èèyàn ti dé láwọn bẹ́ẹ̀ ló ti pọ̀ pé pé wọ́n ń lọ bẹ́ẹ̀ láàájò láìsí àmà wájú ọ̀nà yóò mọ̀ láàájò lára ohun tí àwọn ọkọ̀ yóò ti mọ̀ fi fún wa mẹ́sẹ̀jì wọ́n ní pé ọlọ́run pápá àti pé gbogbo ọjọ́ lẹ́sùn náà mọ̀mọ́ rí kí ọlọ́ Àti ọlọ́run kápá gbogbo ìyẹn jẹ́ ó ń pè wá sí agbára ọlọ́run tí ṣe bí ọlọ́run. Bọ́lá ọlọ́run sí ọlọ́run ìdí ìpè wá sí ìdí ẹgbẹ́ bá lè ronú nípa rẹ̀. Ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn máa ń lọ sí ilé ọlọ́run lọ́tọ̀ bá rẹ̀. Ọlọ́run ṣe gbogbo gbogbo gbogbo ọlọ́run àpọ̀ ẹgbẹ́ lọ lórí mílíọ̀nù tàkù àwọn èèyàn tó wà láyé lónìí alùpùpù population ayé bá na eight point five billion approximately èyí tí statistics kọ́ra èyí tí kiri èyí tí statistics kọ́ra ọlọ́run ẹ̀kọ́ ìjọba ìwọ́n lè wọ akóyàjọ jẹ̀mọ́ tí ń ṣe èèyàn nìkan náà ó pẹ̀jọ pa ọlọ́run ó kó àwọn ìjà jọ yóò kó àwọn ẹran jọ yóò kó àwọn kòkòrò jọ yóò kó àwọn ìyàrá jọ yóò kó gbẹ́gbẹ́ ìtẹ́jọ́ àmọ́ ìkọ̀kọ́ kúrò àwọn ẹran náà tàbí ìkọ̀kọ́ kúrò àwọn àwọn ọ̀gá mi ìṣókò láti ẹ̀kọ́ àwọn èèyàn wọ́n kúrò ìfáàrù ìwádìí tàbí ọlọ́ mọ́tò wọn ni tí ó bẹ yóò mú kó dàbí ọlọ́run. Ṣé tó pèsè orí tó bá bẹ̀rẹ̀ sí ọmọ yóò mú kó òun bẹ̀ ìlera. Ẹ̀gbọ́n yóò mú sẹ́yìn tó kíni kọ́ òun ṣe òun yẹn rẹ̀ nítorí tí wọ́n fẹ́ bá ti sẹ́kù sí ètò àwọn ẹran àwọn ẹja gbogbo wọn fẹ́ tọ́lọ̀ ní kí wọ́n sí ètò ẹran àwọn ẹran ẹ̀fẹ̀ ní wọn lọ. Ìjọba kò sí káwọn ọmọ ẹgbẹ́ kò sí kan tí wọ́n ti bá wọn. Títí ìdílé wọn ń pè é ní ilé mi òun òun tí kò sí ọmọ ọlọ́lá yìí àwọn ọmọdé àbí ọlọ́pàá ọ̀rọ̀ ìyá bẹ́ẹ̀ o. Kí n sì wá kágbára ọlọ́run nínú orúkọ ọjọ́ yìí yẹ́ mú ẹ̀kọ́ ọ̀rà. Àbí? Hmm, ọ̀rọ̀ ọlọ́bẹ̀ ló wá pọ̀ sínú àìkọ́rí àti mẹ̀lùkọ́rí àjàrí wà mọ́ àdẹ̀rọ́ ọ́sá orí àìsímọ̀ rẹ̀. Àwọn àlàyé tí àwọn òṣèlú sọ fún wa ká tó bẹ̀rẹ̀ tẹ̀ sí ìlú o, ní pẹ̀lú àwọn ìbẹ̀rẹ̀ tó ní wọ́n ní tí wọ́n ọlọ́run àìkọ́rí àti mẹ̀lùkọ́rí àti wà mọ́ àdẹ̀rọ́ ọ́sá والذين tí àwọn èèyàn tí oníkàlùkù ìdàmú bá wá rọ̀tẹ́, kọ́lá ìyẹ́ ìyẹ́ ọmọ ìwé títí yẹ ó yóò rí kì ní rẹ̀ jẹ́ ìyẹn gbogbo nǹkan ti bẹ̀rù ètò ti di rẹ̀ ọ̀tà pẹ̀lú ìdílé rẹ̀. kí ló kọ́ gbogbo ìhàlẹ̀ yìí? Fa'amma man Ibi tí a lọ bá ní o ẹjíṣẹ́ rẹ̀ bá ń fẹ́sùn wọn. Ìgbésí ayé ìrọ̀rùn ìṣẹ́ ní àràbalẹ̀ ìṣẹ́ ní pẹ̀lú ayọ́nú sí ìṣẹ́ ní ìgbádùn. Ẹjíṣẹ́ rẹ̀ bá ń fẹ́sùn wọn. Ẹni tí fẹ́ ti ẹ̀rọ bá fẹ́sùn wọn tó bá fúyẹ́ ẹ̀ṣẹ́ rẹ̀ bá dáa. Ìjọ adébítẹ́sì wọn. Ibi táwọn olùdíje sí Áríyà ni ní Áríyà ni Ìyàhọ̀pọ̀. Kí ni ní Áríyà? Iná tó gbóná jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́. Ó gbóná jẹ́ jẹ́. Bẹ́ẹ̀ bá ti mọ́ yán tí bẹ́ẹ̀ tí ẹ̀rí wẹ́dà yìí ẹ̀rọ àti mọ tí wẹ́dà yìí sọ náà náà ẹ̀rọ tí mọ náà dé tí wẹ́dà yìí sọ ẹjẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ rẹ̀ yìí tí ọmọ pé tí ọmọ pé kí ká mọ̀ láti wọn ká mọ̀ ẹ̀yìn ẹ̀yìn àwọn ẹ̀yìn dé náíjà àwọn òde náíjà àwọn ìgbà náíjà kọjá tàbí bàbá wa wà lẹ́rù ẹbí káwà lọ́wọ́ kọ́kọ́ sọ ohun tí wọ́n dà lọ́wọ́ sọ náà àbí lóògbé ọgbẹ́ lọ́gbẹ́ àbí lóògbé ìgbà wọ́n fẹ́

dákun ẹjẹ́ tó bí wọ́n tẹ́ẹ̀mí wò kí wọ́n wọ́n tẹ́ẹ̀kẹ́ òjò náà ẹ̀dákun tó iṣẹ́ tó bí ìṣe yìí tó wọ́n tẹ́kùn ọ̀rá ìpè àmọ́ tó fẹ́ ẹ̀sìn ẹ̀ tó tẹ́kùn wọn. ọlọ́run ti nínú ìròyìn àìsíámù ọlọ́run yáwó mọ́ ilé láti pààrọ̀ ọ̀sẹ̀ Ìgbàlódé ọ̀hún ti ń gbọ́n láti ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ Ilé ọdún ọjọ́ pàtíyèkì alhakra. Gbogbo ara láti rí bá. Jọba ọlọ́run àti yóò kí ní ọmọ ọ̀rọ̀ tó táà. Èyí? Èyí rẹ̀? Bàbá mi ní ààyè rẹ̀ àrùbẹ́rẹ̀ wà ẹ̀ẹ́ ọ̀pọ̀ àlọ́gbọ́gbọ́ àbẹ́lẹ́gbẹ̀ ẹ̀mọ́ ṣe bẹ́ẹ̀ tọ́lá dìdìdì àbẹ́lẹ́gbẹ̀ àbẹ́lẹ́gbẹ̀ rí àbẹ́lẹ́gbẹ̀ yóò mọ̀ síbílá ọ̀rọ̀ àbẹ̀ lọ́pàá tí ó kìí pé ìlú ọ̀pọ̀ alákòóríjì ọlọ́pàá àkóríjì wa ọlọ́jà lè ti bá ọ ọlọ́jà lè ti bá títí tó dé ọlọ́jà lè ti bá títí tó dé ọlọ́mọ́sà ṣe wá lẹ́nu tí ó rọ̀ lọ́rùn láti ṣìwà àbájọ ọwọ́ rẹ lẹ̀. àìsàn ọjọ́ tí máa kiri ni jẹ̀mọ́ wọ̀nyẹ́rì tí wọ́n bá sọ wípé àìsàn ọjọ́ tí máa kiri ni àwọn ìṣẹ́kùnrin ẹ̀sìn lórí jẹ́ mẹ́ta yìí àwọn ìṣẹ̀lẹ̀ ká ṣẹlẹ̀ láwọn ọ̀dùn kan tọ́lọ̀ ní kí n rí díẹ̀ ah, àti bí ó ti láì pẹ̀lú ọ̀nà ọ̀lẹ́yà tí ó ti láì pẹ̀lú ọ̀nà ṣé ní fún àkọ́kọ́ tí wọ́n kíyà láti rí ìjọba wá sì sí o ó dà lùpẹ̀ ọ̀nà tuntun mọ́ ẹni tó kú tí gbogbo àwọn èèyàn ń ṣe wákàtí èdè fún ẹni tó bẹ́ẹ̀ ni kí n wí ẹni tó wà láyé gbogbo àwọn ọ̀rẹ́ tó wákàdébè fún àwọn ọ̀rẹ́ tó jọ fún ọ̀rẹ́ ní mẹ́sàn-án wọ́n ní mẹ́wàá kọ́ọ̀rọ̀ tó tọ́ púpọ̀ tó máa wá gbé oríṣiríṣi nǹkan wà tó máa wọ́n pé báyìí ló ṣe rìn báyìí ló ṣe lọ báyìí ló ṣe lọ àti wọ́n dún ní ìrẹ̀kẹ́ ọmọ orí ṣe nà fún ìjọba. afáfẹ́ àti àwọn orí fún ọmọ ọmọ tí ó rẹ̀ àti àwọn orí akóhùn àti ọmọ ẹ̀dùn wọ́n mọ̀ ya òun mọ̀ gbọ́ bẹ́ẹ̀ àti àwọn orí jíjẹ́ káàkiri ó kí ma bàbá wa ní òní jíjẹ́ sí gbangba ó bẹ̀sì kíṣeré kíṣeré wà bẹ́ẹ̀ wò kò sí kíṣeré kan tó pa mọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹjẹ́ awóṣẹ́ wá wo ẹjẹ́ awóṣẹ́ wá wo láàrin wa àtọ́gbọ́n wa ẹjẹ́ àtúnṣẹ́ wọn bẹ́rẹ̀ wo kí wà ń tẹ́bì sí kí wà ń tẹ́bì sí àìkú àmọ́ wa kí wà ń tẹ́bì ránṣẹ́ sí bẹ́ẹ̀ ibi táàrin lọ kásìkí ni ọ̀padà wá mọ́ tí wọ́n kò tọ́ lórí kí nǹkan jẹ tàbí jẹ ìsìn bù mí. ọ̀rọ̀ ìfẹ́ tó fi hàn ní àmì sílẹ̀ ní ojú rẹ̀ tó tọ̀ fún sójà àkọ́jú náà kà kọ̀ọ̀rọ̀ ní ẹgbẹ́ gánà ni. Tọ́jú rẹ̀ ẹ̀ ẹ̀ bọ̀rọ̀. Ṣé lọ́nà ìgbẹ́ ìdájọ́ tó tàbí takọ̀ọ́ rẹ̀ yìí? àti gbogbo tí a mọ̀ kan tó ti kú ẹ̀ sí bàbá pàdé náà ó ti kú ọ̀nà ẹ̀yìn lẹ́rìn ìmọ̀ọ́dọ̀ wọ́n á lè tó ní àti ẹ̀ta ọlọ́run tó rà tí ìkòrò ń jẹ́ Ẹgbẹ́rẹ́ tí wọ́n rẹ̀ ní Nítorán àbí? Wọ́n lè àìrìn láìpẹ́ láìpẹ́ wọ́n mú ojú bá ní dájá ọ̀pẹ́ gbogbo ní ẹ̀dà nílé ìṣẹ́ ẹ̀rẹ́ pẹ̀lú ẹmọ àpàbílẹ̀ ìrè ẹmọ ní ọjọ́ sí ìlú ẹmọ tó ti fẹ́lẹ̀ ń parí jẹ́ mọ́ لا إله إلا الله من أنت من أنا هذا هو تعليمي تبعد السين وتتورن وعترشي àtúnṣe kí ni àtúnṣe gbogbo nǹkan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ ń pa ààrẹ mú mà ẹ̀sìn tó gbà kalẹ̀ láyé kó àrùn ó ti wá kú tó ti wà láàrin ìwà àtọ́lọ́run nìkan ẹnì kẹfẹ́ ìmọ̀ àti ìwà àtọ́lọ́run nìkan. olórí ọ̀rọ̀ ẹ̀dùn àjìnà fún ìlà ẹ̀rùn ìkìyàmù ìlà ẹ̀rùn ìkìyàmù ìlà ọ̀rọ̀. Thank you. وأنزلوا إلى حديث ومن أصدق من الله Àwọn ìsìnkú sára ní tí ń jẹ́ olóòtọ́ tó tọ́lọ̀. Ọlọ́run lẹni tí ò ní sọ̀rọ̀ láàárọ̀, tó ní kò gbẹ̀mọ́ ọ̀rọ̀ ọlọ́run kọ́ ni láàrin ìgbà tí kò sí èmi fi ń bẹ̀. nítorí pé iṣẹ́ ẹ̀sìn mọ̀ pé kò sí èmi fi ń bẹ̀ àwọn èyí tó ti ń tọ́ka rẹ̀ láti jẹ́ pé yóò rí bá yóò rí bá yóò rí bá èyí lè rí bẹ́ẹ̀. Nàá yóò lè rí bẹ́ẹ̀. nítorí pé a máa ń fi nǹkan wà nǹkan a máa ń fi tẹ a máa ń fànà wọ̀ ní. àmọ́ tá a bá fi wọ̀ ní òun yóò káàkiri ní àlá fún ẹgbẹ́ kan jẹ mẹ́rin. Ilé ní àwọn ọ̀rọ̀ tó wá ti ń bá wa sọ látàná. Mi ò rí bẹ́ẹ̀ lónìí. Débi tá a wá lérò pé èyí tó ní yóò ṣẹlẹ̀ lọ́la ìlú ṣe kí ni? Kò ní ṣẹlẹ̀. Tí ò bá já tí ò bá rú wa lójú. Títí kò sí kí ní sọtọ́lọ́ ní yóò ṣẹlẹ̀ tí ò sì máa ṣẹlẹ̀. Agbẹ́jẹ́ gbọdọ̀ rí wíyẹ́ nínú ẹ̀mí wa. Wípé èyí tó ní yóò ṣẹlẹ̀ lọ́la ìlú ṣe kí ni? Kò ní ṣẹlẹ̀ jẹ̀ máa ó tọ́ ọ̀nà kí ni àwọn kọ́tọ́ wà lè ràn wá lọ́wọ́ ìjọmọ́ láti múra kàrìdà ìpè àmà àwọn ọ̀pá ni pé kí kálukú wa lọ mọ̀ pé alùpùpù ní kálukú wa ó wà ní ìpàkọ́ra ó dúró tì wá dáadáa àjọ rẹ̀ ní torí kan tó bá ti sí alùpùpù tó fi kí ni ọ̀sẹ̀ ní àìkìyàmọ̀ gbogbogbò àbí ọ̀sẹ̀ ní àìkìyàmọ̀ àfẹ́yẹ̀ kìníkàlùkù ẹni tí tó bá ti dé èyí ti bẹ̀rẹ̀ sí ìsìnkú nínú àwọn tó sì àìkìyàmọ̀ sí ẹ̀nà bẹ́rẹ̀ ní ti bọ́ sí ilé ayé ìlú ìyàtọ̀ ìkàmọ̀ sí ti bẹ̀rẹ̀ nù jẹ̀mọ́ Tàwa mọ̀ pé ìbẹ̀rẹ̀ ìrìn àjò tí a máa wà yìí, ó lè dé dé ní kálukú lásìkò tá a rò tẹ́lẹ̀. Àwọn ilé ìgbò wọ́n ní untimely death. Títí ìgbà wà tá a máa ń sáà rẹ̀ yìí. Ọ̀dọ́ ọlọ́run ni títí ní sáà mú. Ọ̀dọ́ ọlọ́run orí kí ni? olùdájà wà á kọ́lùmísà ìlú tí wọ́n rẹ̀ rẹ̀ ní ọ̀rọ̀ gbogbo wa ipò ẹni pé láti fún mi tí wọ́n wà fáìlì ṣe ààrẹ ìyàtọ̀ tó kù yìí àtúntò táwọn ẹ̀fẹ́ ti tẹ̀lé mi. ikú ikú tí ikú ikú ń wọlé lójijì mi àbí ikú tí ikú ń wọlé bá bá ní lójijì ajá agbánigbà agbánigbà pàtì. Aṣíṣàk gbogbo olólùfẹ́, aṣíṣàk gbogbo mọ̀lẹ́bí, aṣíṣàk gbogbo ara. Àwọn díẹ̀ díẹ̀ tọ́lọ̀ ń bá ní olóòrùn lára wọ́n lè fi gùn débi pé àgbáyé tí wọ́n débi pé ọlọ́run ti bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ ìpè mọ̀mí tẹ̀lẹ́tẹ̀lẹ́ gan náà kò sẹ́ni tó má ti kò tó ṣe síni. Jọmọ́ Mùsùlùmí tó bá tó máa retí o. Kò sí kéré ń bi ikú, kò sábà ń bi ikú, kódà kò sáàrẹ̀ ń bi ikú. Mo múra. Ẹlòmíì máa ń wòye pé ẹ bí ọba ń sọ̀rọ̀ kú, òun ló tètè kú. Mọ́tò ọ̀kọ́ létí mi mọ́, mọ́tò ọ̀kọ́ létí mi mọ́, ìwé ọ̀bàbá lára ẹni wọ́n ti ah, rẹ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ kò sí lójú àkòsí sí jẹ́rẹ́ ẹni tí ó sọ̀rọ̀ títí bá dé lójú sí ni ó kú ẹni tí ó sọ̀rọ̀ kú títí bá dé lójú sí ni òun náà kú àtẹni tí ó sọ̀rọ̀ kú àtẹni tí ó sọ̀rọ̀ kú lásìkò tí ò bá ìtì ìṣòwò ní kékeré ni wọn ní kú tí ń ká sí máa múra ǹjẹ́ ń táwa ń ṣe lọ́wọ́ báyìí títí bá dé ń táwa ń bẹ́ẹ̀ ǹjẹ́ ó jẹ́ dùn fún wa káà lè gbé pàdé ọlọ́run àlùmọ́rá ọ̀pọ̀lá káàmọ́ sún ara yẹ̀wò káàtúmọ́ sún ara gbéyẹ̀wò káàtúmọ́ ara gbéyẹ̀wò ibo ibo ìgbà àǹtá àgbẹ̀dọ̀ lọ́ọ̀ káàmì tàtàrọ̀ kàìlì àǹdàkùn bàrá kàìlì ìhòyàrọ̀. àwọn àpá ní ìmọ̀ọ́nì oríṣi ọ̀nà mẹ́ta tó kún sí nù èyí tó ga jù ń bẹ̀ tó ní mọ́hálà al-ihsan nígbà tí Sheikh Ibn Rajab tí wọ́n ṣàlàyé rẹ̀ wọ́n ní daraja al-ihsan yìí ó ti ní àkókò sí méjì wọ́n ní ìṣú àkọ́kọ́ àǹtá àbúdà lọ́rọ̀ anaka tààrà wọn bí kí wọn máa ti rí abúlé àti wọn ti kí ni ìwọ̀n rí ìwọ̀n rí ọlọ́run ó dà ní ọmọ gbálẹ̀ lẹ́yìn ìgbà tó ti fún ọgbọ̀ tẹ́mi ẹ̀fọ́ ẹ̀bọ́ wá ní ọgbálẹ̀ ẹ bá ti rí bá ń sọ ẹlẹ́ àbí bẹ́ẹ̀ lọ́gbà Thank you. Sọ́yìn rẹ̀ tó dúró rẹ̀ Mọ́hámẹ́ta tààrọ̀. Bí ìgbà tí ọlọ́run tẹ́ àwọn orí ọlọ́run ó ní kéèsì alákọ̀ọ́kọ́ ni. Wọ́n ní pé jẹ́rẹ̀ kejì, ta ìrora ń tàkún tààrọ̀ ta ìlú ẹ̀rọ ìyàrọ̀. Lórí ìlú ló jáde, nínú ìpele ó sì ṣe é rí nínú ẹni tí máa ń gbé dáadáa ó kéré ní àwọn ẹ̀dọ́ ọlọ́sí máa ń gbé dáadáa nítorí pé ó ní sí ọ̀kan pé ìdí tó ń lé àkọ́kọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó ga jù al-islam ọ̀tá àbúrò lọ́wọ́ ka ẹnẹ́ta tààrọ̀ nígbà tààrọ̀ lọ ka ẹnẹ́ta tààrọ̀ rẹ̀ bí ìgbà ẹ̀jẹ̀ mi. wọ́n ti tóbi bí ìgbàta àbálẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó kò sẹ́ni tó lè rí ọlọ́run bí ìgbà ọ̀rọ̀ ló sí ìlú iṣẹ́ ọ̀rọ̀ àdòdò ọ̀rọ̀ kò sí ìgbéra ìgbà àwọn alábẹ̀rẹ̀ tó ń lo sójà tó lè tó ń lo sójà wọ́n yọ náà ìgbà yóò di sí títí tí ọ̀rọ̀ òní ìgbà rẹ̀ sí tó ń lo ọ̀rọ̀ kò rárá rí títí títí rẹ̀ ní orí ìjọba rẹ̀. Mo dàbí ilé ẹni ní orí sàárẹ̀ rẹ̀ta ni. Àpàrọ̀ bí ìgbà tó bá wọn lọ ní òun ní orí ìjọba. Nítorí ẹni tó ìwọ̀n sí ìlú rẹ̀ tó ìwọ̀n orí kò lè dàbí. Wọ́n yóò máa lẹ́bi mọ́ta. Ó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ gbádùn àwọn gbádùn àwọn ẹ̀sẹ̀ ló lọ ní ní ẹ̀ ẹ̀ ní ẹlẹ́bi ẹ̀rí ẹ̀rẹ́lẹ̀ ó ti sí ìlú tẹ́tẹ́ ìtọ́ náà ó ti sí ìlú ìbẹ́lẹ̀ ìtọ́rọ̀ ọlọ́run tẹ́rọ̀ ní kékeré ìbẹ̀rù tẹ̀síra ẹlẹ́bi ẹ̀rí ẹ̀rẹ́lẹ̀ ẹ̀rẹ́ ti jèrè ẹgbẹ́ ti sí ìyè dáadáa. Ọlọ́run láti àwọn ọ̀gbìn orí rí o. Orí rí o àrí ọlọ́run gbàgbọ́ kò ní bí ká dúdọ́rọ́ gbà tó láti ẹ̀rọ ọlọ́gbẹ̀rẹ̀ dúdọ́rọ́ rẹ̀ tó láti ọ̀rọ̀ ìnàwó yàrá ọ̀rọ̀. Tọ́ba ti rí rí rí pé èmi lè ní òní orí o, ẹ̀rí Mọ́tíbọ̀lọ̀ tó wọ́n rẹ̀ rẹ̀ tó wọ́n ń tí ìlú sí ìṣe tó bá tó pé bẹ́ẹ̀ lè ṣe rí ló bá kọ́ tó tó àti èyí báyìí tí ó sì ṣe sí ìlú máa tó wájú rẹ̀. Ẹ àti ìdẹ́lé. Ìwé máa ń parẹ́ ẹ̀dá àbùkù wọn rí fúláṣì ọ̀rọ̀ sẹ́kìnì ìdí ìtọ́fún wa níbi kò sí fúláṣì kan ní sí àbí tó bá fúláṣì kan. Wọ́n ní àdẹ́bí ní sallallahu alaihi wasallam kí o bẹ̀rẹ̀ pé ìmọ̀lẹ́ ìbéèrè wà lójú ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ ànábì gẹ̀gẹ̀ tí wọ́n bàbà kò mọ́ni pé ìwọ ní abúlé bàbá kò mọ́ni pé ìwọ ní abúlé ní ọ̀hánà kò mọ́ni pé ìwọ ní bilal kò mọ́ni pé ìwọ ní hamlin àbí kò mọ́ni pé ìwọ ní fáìlì àbí wàkọ́ kò mọ́ni pé ìwọ ní mùsàlẹ̀ kẹrẹ́rì jẹ́ wọ́n ni wọ́n ni wọ́n ni wọ́n ni fẹ́ẹ̀mù ti yé kẹ́lì ni ọ̀dọ̀ náà pé méje méje ló ẹ̀kọ́ ọ̀dọ̀ ní báyìí kẹ́lì ọ̀la ẹ̀rọ sẹ́lẹ̀ ṣẹ́kẹ́ ìyá ìdíje. Náà wọ́n ṣe sáà nígbà náà ṣe ìrìnàjò àbúrò ẹ̀rí ṣe. ọ̀hún fàílẹ̀rí yàrá ọ̀tà pọ̀pọ̀lọ̀ ń yẹ̀ rẹ̀ òsìsí ìkẹ̀kọ́ tó pamọ́ pọ́lọ̀ láàárín ọ̀nà tó lè ràn wá lọ́wọ́ láti fi kíni láti múra kalẹ̀ dé làyẹ́dìmọ̀ àmìnà fún ìlàyọ̀ onílẹ̀ ìyá láàárín ìgbà sí ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن عبد الله بحديثا ومن عبده الله Òdúró lọ́wọ́ ọlọ́run, èsì èmi ti ń bẹ́ o, pátẹ́lẹ́wọ̀n ká nínú ọlọ́ńlá rẹ̀ rọ̀ oríṣìíwò tó pàwà ọ̀ kí wọ́n lẹ́yìn tó lè túbá ká tó kú o ẹ̀rọ bá kún bá tó túbá wa o ọlọ́run kà á kún ní ẹni tí ó pàdé ìwọ ọlọ́run pẹ̀lú ìdùnnú ni o ọlọ́run má ẹni tó jó tù láì kìámà má ẹni tí ó yẹ̀rọ láì kìámà ọ̀là àwòlà ọ̀là quwwata نشهد ان لا اله الا انت نستغفرك